يا ذا الجلال والإكرام لم يستطع ولداء ولا تولى إليه وحده رفيع رحيم واحد حمد مهيمن واسع ذو العرش والقدر فقد ذلك الرحمن فوق واصفى بعبدك عن شره وعن أسره وولد الأرض لا يكن دعائهم ولا شريك جنود عدائهم وراء أتى السماء وهم من ثم الصلاة على مختار سيدنا المصطفى المجتبى المنعوت بالجنود اللهم ربنا يمشي على ونزل عن نزاع والله والله ونزل عن نزاع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان رضي الله عنهم ورضوا عنه وأتاهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم

الحمد لله وعلى الصالحين ولا عدوان الا على الظالمين ثم الصلاه والسلام على رسول الله محمد بن عبد الله وعلى اله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمه الله وبركاته ní ọ̀rọ̀ tá a bá bọ̀ nínú àṣùzá títẹ̀síwájú ọ̀rọ̀ àwọn sọ̀hábà èyí tó wà nínú sọ́rọ́bì sáwùmà sura 9 aya 100 sura kẹsàn-án aya ọ̀tọ́ sàbí bábọ̀ látọjọ́ kejì ọ̀tọ́ nípa àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé àwọn ìyàwó ànábì ò ara àwọn sọ̀hábà lọ àwọn sì ní ummahatul mu'minin wọ́n tún jẹ́ ìyá àwọn mòrèlé ayà làwọn bábọ̀ nínú suratul Ahzab sọ́rọ̀tì àtìkiri lánàá ayà sọ́rọ̀tì sọ ibi wà ń bá rí nǹkan ẹ̀ ayà 28 bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ti wá ya káàtì ẹ̀sìn aráyé ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó yá yìí tó fa ọ̀rọ̀ tọ̀lá. àmọ́ lónìí á ní sí àlọ́lọ́ tọ̀lá kì í tọ́lá bèbè ti lè rò ní àṣẹ kẹlu bọ́lẹ̀ fúnrẹ́rẹ́ àní lè parí ọ̀rọ̀ tọ̀lá kì káwé parí ìyẹn tó bá yẹ kí àwọn bá àrẹ nínú ààyè àpò náà. ìrí ọ̀rọ̀ ìjà ó jáde àtòrí ìrànlá ìdá ìdá fi wà fáàdì náà wà ń bẹ̀ àwọn lè fáwọn ó wọ̀ láti orí onírànlá ó wọ̀ lọ́fà ó àwọn ọlọ́run ṣàánú ọ̀rọ̀ máa kámẹ̀ ní ìlú àtúnmọ̀yẹ̀jẹ́ àyà 28 náà láti ti bẹ̀rẹ̀ yìí náà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كن تردن الحياة الدنيا إن كنتن تردن الحياة الدنيا وزينتها فجعلن فتعالينا أمتعكن وسرحكن صلاحا جميعا بالله السميع العليم من الشيطان الرجيم من أرضه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أعلم ìrẹ́ àmẹ́sì sọ fún àyàwó ẹ̀ ètò tó nà kéré nà àyà àtàgbìnìyà wàbí ìnàtà Gbágbé ilé ayé àti ìrìnlò mẹ́rin fẹ́ pàtàkì àárín ẹ̀rọ ọ̀pọ̀. وتدعون إليه وإلى وصالح كل صلاح جميلة في Tó bá jẹ́ sọ́lọ́ àti iṣẹ́ rẹ̀ ẹgbẹ́ òun, wọ́n já wọ́n ní àìrọ́ àti àìjẹ́ náà, فإن الله أعد للمحسنات منهن أجرا عظيما. Ọlọ́run láyé pé ọlọ́wà kò jíṣẹ́ àti ilé ìkẹ́ ìgbàjẹ́ náà lè wá a sì gbọ́jọ́ rẹ̀ pé àwọn ìyàwó àlẹ́bí wọ́n mú ọlọ́run wọ́n mú jíṣẹ́ wọn bá lè jẹun náà wàyí ń lọ mọ́ àẹ́sẹ̀lẹ̀ lè mọ́ sí náà sì lè fún náà jẹun àwọn ìmọ̀ pé dájúdájú ọlọ́run bá ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ kan lórí ẹ̀sán èyí tó tóbi yẹn tó gbogbo àwọn ìyàwó ànábì lọ́lọ́ ń sọ nínú ara ìgbé ọmọ àjọ náà lọ́wọ́. Ìyá ìjà ni ìpàdé. Náà. Wọ́n yí kí ní kúrò náà nípa nígbà ìlú مغنيا يضاعف العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ومن يكن منكن إلا برسول وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا ọlọ́run ní ìyá àdúgbà àlẹ́bí ẹ̀yìn ìyàwó àlẹ́bí mẹ̀yà ìpele gómìnà ti fa ìṣàkóso ìbàjẹ́ náà ẹgbẹ́ nínú yín tó bá lọ sí ìbàjẹ́ tó fojú ṣe ní ìlọ́gbẹ̀wé jìbọn. وكان ذلك على الله يسيرا يغني ويرجع في فضله oṣù ìyá rẹ̀ nínú oríṣi àtàlàyé náà nítorí sẹ́yìn owó tó ìyàwó àti ìṣúná ọ̀rẹ́ tí oṣù ìbàjẹ́ kàfà kò bá ìṣúná tó fojú à. àyàfi tí wọ́n fẹ́ rà fún ìyàwó àṣà ọ̀rọ̀ bí àlọ́mùdá àṣà oṣù ìṣúná lọ́sọ́rọ́ tìlóòrùn ọlọ́run bá débi ọlá fúnra rẹ̀ ló fọ ìyàwó Aisha mọ́ kúrò níbi ilé ní àdàpà ìrọ́ náà tẹ̀síwájú. ومن يكن منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا Ọlọ́run á ní ẹni yóò wù nínú ẹni ìyàwó àdọ́bì ìyá lọ́tìlẹ̀kúnnẹ̀lì láàrínwọ̀ tó tẹ̀lé àṣẹ ọlọ́run àti tòjíṣẹ́ wà táàmẹ́l sọ́ọ̀lẹ̀ ha tó ń ṣiṣẹ́ rere náà fi ha ájírọ̀ ha mọ́rọ̀ sẹ́yìn ẹ̀sọ́ ọlọ́pọ̀ méjì náà láàrín وكان ذلك على الله يسيرا إليه يرغب جفلهم أصلة الله بيشي كنتما سيبا عام سوري يكو جميل الذين يمتدون في سبيل الله كما سالي حقا نعم. وكان الذين يمتقون في سبيل الله كما سالي حقا كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع الله ní àpèjúwe àwọn tí wọ́n ná dúkìá àwọn sójú ọ̀nà ọlọ́run dábí àpèjúwe tó ń lọ kàkẹ́ oró kàtà àgbè ó wá hù ìgbà tó so ló yọ. Ìtumọ̀ rẹ̀ kọ́ ti pé láwọn ìyàwó àrùn bí bá sọ̀rọ̀ lójú ọ̀nà ọlọ́gbé méjì ìrìn ìrìnwọ̀n. Títàwà Mùsùlùmí ó máa jẹ́ ọgọ́rùn méjì ó kéré jù. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tọ́lọ̀ bá fún àwa lẹ́sàn yóò jẹ́ tí wọn وما اعتدنا لنا رزقا كريما أصدق بلك أرزق كريما على كل lẹ́ẹ̀dẹ́ nílọ́gbà jẹ́mọ̀ láti yáníká nàbí. Ọlọ́wọ́ ní ẹ̀yẹ obìnrin ìyàwó àdábì látúnnàta áhàdì ilẹ̀ tàbí àwọn ìrìnàwó àwọn ìlúkù yìí sápáyì kan tẹ bá páyà ọlọ́run fàájá wà náà ní ìlúkan owó làbá bọ́ọ̀nà èdèkọ̀ ẹgbọ́ máa dín ohun èdèkọ́ orí ìjẹba ti sọ̀rọ̀ nígbọ̀ sọ ẹgbọ́ tí ohun yìí Ìmọ̀yọ́kọ́ máa ń jẹ bá ń dín òsì sí kí ẹni tí àrùn bẹ nínú ọkàn rẹ̀ kó má bàa mọ́ wá tàn mọ́ ẹyẹ òtàmọ́ tí ó mọ́ jẹ̀rọ ẹyẹ wà gbóòlù rẹ̀ ẹ̀bá ti fẹ́ sọ̀rọ̀ tó dárí kẹ́ sọ eléyìí ni ìjẹ́ ààbò fún àwọn ìyàwó ànábì sọ̀lọ̀lọ́wọ̀ àríwá àrùsọ̀lá pàǹpì ní kọ́ṣàn àdámọ̀ obìnrin tó bá fẹ́ sọ̀rọ̀ kó jẹ́ kí ohun yẹn kó dùn ó là ń pè ní à ń ẹgbẹ́ ẹlẹ́sìn ló máa ń di ó ń dín ohun fún yẹn bí dùn. tó à ń ẹ̀yin ìyá wà ní bá fẹ́ láwọn ọmọbìnrin sọ̀rọ̀ ẹ má sí ohun yìí. ṣíṣe bẹ́ẹ̀ lè lọ jẹ́ kí àwọn ọkùnrin míì máa tàn mọ́ ẹ kí wọ́n jẹ̀rọ náà kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣáì kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ tẹ̀síwájú. Ọlọ́run ti ti sọ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ súra yìí pé wà á dùwà àjùkù àwọn ìyàwó ààrẹ bí kí lọ́lọ́ pé wọ́n òun àádọ́gbọ́n ìyá ayé ni wọ́n jẹ́ òkú máa àjùkù lọ́wọ́ bẹ̀rẹ̀ ó dàbá ti ká àbí àti ká. Torí náà jẹ́ pé èyàn jẹ́ caution fún wọn kó lè jẹ́ ìdáàbòbò káwọn ọmọ máa lọ fáwọn fẹ́fẹ́ ya wọn yóò tún máa jẹ́kọ̀ọ́ náà fáwọn obìnrin náà nílé pé ọmọ wa jẹ́ ọkùnrin kò túmọ̀ sí wípé a lè lọ máa sí òru ara wa fún un. Bàbá lọ lọ sọ́ọ̀tù náà, Sura twenty ọlọ́run sọ fún àwọn obìnrin mòmí ní àwọn àsìkò kan tó jẹ́ pé àwọn ọmọ wa tí ò sí bàlágà wọ́n máa gba ìyọ̀ǹda lọ́wọ́ wa kí wọ́n tó ṣe kéde kí wọ́n tó wọlé. Thank you. lọ́lọ́ ra tọ́mtọ́mù wá sí ah, ọrụ wá lọ́wọ́ ọrụ بيوت أذن الله ọrụ Ọlọ́run ọrụ lóòrù ọrụ ọlọ́run ọrụ pé ọrụ obìnrin ọrụ àwọn ọrụ wọn ọrụ ò ọrụ يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء فلا عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم سورة 24 آية 58 Kí la bá dé bí ọ̀rọ̀ tọ́lọ̀ sọ fún àwọn ìyàwó àdájú látàlẹ̀ ìrìn kọlù. Tẹ bá fẹ́ ohun. Torí pé tẹ bá ohun tó ń yí dùn sí àwọn ọkùnrin náà. Ọ̀yọ́kùn máa ń lábí ní wọ́n ti ní ìṣúná ọ̀rọ̀. Ọkùnrin tí àrùn bẹ lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀. Oòrùn yẹn tó dùn yẹn yóò jẹ́ kó máa sàn náà rí. Ṣóbíyé, ọlọ́pù ti ṣe àwọn ìyàwó àlẹ́bì níyà wa nínú àzá. Èèwọ̀ tí kọ́mọ ń fẹ́ yá ẹ̀. Ṣùgbọ́n tí a ti ń dun oòrùn bẹ́ẹ̀ sí oòrùn, ó lè jẹ́ kí wọ́n máa rúgbà àwọn fẹ̀yìn wọ́n ní eyín òun náà ó yẹ kí àwọn ìyá tòní náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ wọn ìyẹn lọ́wọ́ bá ti mú òfin wá lóṣọ́ 24 lọ́sùn lóòrùn àyà Ìdílé ọgọ́ta àtúrà ní Mọ́pé Ọlọ́run sọ pé, Ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo, lè yẹ sá ní mú ìrẹ́ni ìlànà àìmáà lò. Ẹ jẹ́ kí wọ́n máa gbàyọ̀ dá o. Ìyẹ̀rẹ̀ láti ìkùnkùn lẹ́ni ìrẹ̀mẹ́lá kàtà kẹ́mọ̀ àwọn owó ní àwọn ẹrù ní àyèmá àwọn ẹrù ní lọ́kùnrin náà wọ́n ṣẹ́ ní aláàrin àti gbogbo àwọn ọmọ tí ò bí bàlágà lábẹ́ àwọn olóògbòrò ọmọ tí ò bí bàlágà tí ọmọ ìgbàyọ̀dá láàbàmọ̀rọ̀ lẹ́ẹ̀ẹ̀ta lójúmọ́ àwọn àsìkò yìí ọmọ kankan ò gbọ́dọ̀ wọ́n tó yàrá tẹ́ ẹ bá wà àtúnkẹ́ ṣe kéde kẹta yọ̀ǹda àsìkò àkọ́kọ́ ṣáájú ìrun àṣùbá lóṣùwé nìkọ́dé sọ̀lá àti ìfàjì ṣẹ́gbẹ́ tẹ́yẹ̀ bá sùn èyàn lè yẹ́ rálẹ̀ olórúkún èyàn ti sùn àsìkò yẹn ọmọ kankan ò gbọ́dọ̀ já wọlé àyàtí kó ṣe kí ni kó kànlẹ̀kùn kó gbáyọ̀ dáadáa wà ṣe kí ní àti nígbà tí tàbí òun ìyá àbàkù tẹ́bá gbọ́ ẹ̀wù yí kalẹ̀ nínú zọ̀ ìrọ̀ ní ọ̀sán ṣàgbélọ́dọ̀ náà bí ìtẹ́bá rí Àsìkò yẹn báwọn ọmọ máa gbà yọ̀ǹda náà. Wà ní bá àdúgbà láti àṣà àtìlẹ́yìn ìròyìn ìṣáàì kí wọ́n máa gbàṣẹ kí wọ́n máa gbà yọ̀ǹda. Sàlátù àwòrán ti lákùn. Àwọn ìgbà mẹ́ta yìí wà fún yín fún ìwọ́ra sílẹ̀. Olùwọ́sí náà ahịa Ìgbà ọrụ ọrụ ọrụ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn náà ti pé káwà náà náà tilẹ̀ kó wa lẹ́yìn láwọn àsìkò yẹn. Káwà náà ṣe kí ni káwà ọrụ kó wa lẹ́yìn nítorí àwọn aláìlẹ́kọ̀ọ́. Àwọn mùsùlùmí làwọn wọlé. náà wà ẹ má wọlé kankan lóṣù lórí náà. láàárọ̀ ni wọ́n mú wọlé wọn dání ìwọ̀n وقد نقول والبر غير بيوتكم لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا حتى تستأنسوا وتسلموا على أهلها إن وعد الله حق فلا تغرن

لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتكلموا على ما أهلها ذلك لا يظلم الله ذلكم خير لكم عندكم لعلكم لعلكم تذكرون وإن لم تجدوا فيها لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يبدا لكم وإن قيل لكم ارجعوا فارجعوا وأنا أتبع لكم والله بما تعملون عليم ليس عليكم جناح ليس عليكم جناح أن تنهروا بيوتا غير مكتولة فيها غير مكتولة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. آية آية أبينو آية وما تريد في آية لكن آية fifty mo pè ní ìdílé láti padà wáyé ẹ̀rọ sí twenty seven ọlọ́run ní yá àyọ́ àtẹ̀lé ní àmàlù ẹ̀yìn nígbà tó dùn láàrín ìpolú ìlú ta ẹgbẹ́ wọ ilé kọ̀ọ̀kan ẹni out wọ́n ní ọkùnrin òṣèlú tó yàtọ̀ sílé ní òòrùn àti àgbàǹkà ìrìnkú ara bíi

tàbí kẹrin ìlú òṣìṣì ọmọlọpọ mùsùlùmí wọ́n kàn já wọlé ní para ẹlẹ́lẹ́ o àlùsọ́rọ́ ní wá sí ìyẹn jù ó làbá mùsùlùmí sí àwọn ẹ̀kọ́ yẹn yí wa wọ́n kàn wọ ilé àwùjọ ní àwọn àtà mo máa wọn lọ sọ́rọ́ kan tí ẹ bá kọlẹ̀kùn ẹ wọlé tí ẹ bá kọlẹ̀kùn ẹ wọlé kí ló ní kò ní ìdí ẹ wọlé mo mọ̀ mo fẹ́ wọ ilé kan jọ kan ṣùgbọ́n mo mọ̀ pé obìnrin yẹn pátá lásán ni ó wọ̀ ó sì ṣe ṣe kó mọ̀ ló kọ́ mú ṣùgbọ́n tó bá dáa jù yóò ló kọ́ mú mo wá ní wọ́n ní ẹ̀rọ wọlé orí ọkùnrin àyọ́ láwọn ọmọ ẹ̀gbẹ́ yìí ẹ wọlé ọkùnrin ló wọ ẹ̀ wà láì ọmọ yẹn pátá yéé darúgbó pátá báyìí àti kọ́ńtò desire tó ṣe lálẹ́ ìlú ẹgbẹ́ jẹ́ gbẹ́gbẹ́ tún kan tó wé kò sẹ́kọ̀ọ́ kò mọ̀ pé kí ní ìdáwà tá a pè ní àárọ̀ ìhòòhò àtàwọn ọmọ náà ọjà tó padà sẹ́yìn ṣùgbọ́n àwọn mùsùlùmí ọlọ́run a wà lẹ́kọ̀ọ́ ìhòòhò wà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí là ń ṣe nínú ilé wa tó jẹ́ pé inú wọn ò ní dùn káràkà òòlù kò túmọ̀ sí pé aburú là ń ṣe. àlóòyè torí náà ọlọ́run fẹ́ kí ẹ̀kọ́ sábúra wa láṣìírí àwọn nǹkan míì náà wà tí wọn náà bá rí ìbànújẹ́ ayérayé ló mọ̀ rí ló mọ̀ fún ọ torí kó o nǹkan yẹn tí ọba nílé tí ọba gbọ́ yín nì àti inú kì í bàjẹ́. nígbà tó yóò bá ti rí nǹkan yẹn ẹlòmíì tó fi dò ní nǹkan tó rí náà yẹn ló bá ń jẹ láéláé. tó sì lè wá lọ́nà tó pọ̀ ẹlòmíì nǹkan yẹn lè ṣokùnfà oríire tó ń ṣe tó fẹ́ ṣe ń kó má rí ṣe mọ́. Torí ayé tó fẹ́ lọ bá dé wọ́n ìjọba jẹ́ kan lọ́wọ́. Mo rí ọ tó oníbàjẹ́ yẹn. Kò síjọ́ tó rí ọ sínú rẹ̀ lè jò tára rẹ̀ ó yà láti ṣe dáadáa sí ọ. Ìwọ náà ti lọ ọ̀dọ́ rẹ̀ ó dera torí nǹkan tó rí o ti mọ̀ pé olóṣìbá ẹlòmíì báyà ti là tó wá kiri. Orí kinní yẹn ó ní ah information tó rí kò gbọdọ̀ pass out. Ó hẹ̀ ní ilé ìjẹun. Ó dẹ̀ bẹ̀rẹ̀ ní fáànù ẹlòmíì ibẹ̀ ni ó rà sí. Gbogbo náà tí ṣẹ̀rẹ́ Islam bá ń mọ̀fẹ́ wá is beyond ordinary ó yàtọ̀ sí pé lákàrọ̀ nǹkan kékeré. Ọlọ́run bá ní ẹ mọ̀ wọlé kankan tó bá ti yàtọ̀ sílé yín o kápá títí tàǹtà nísìnyí wàtúnṣe gbèmó aláàbíà. Ẹ gbà yọ̀ǹda ẹ sálámọ̀ sáwọn ará bẹ̀ẹ́ dáàlìkùn fẹ́rù láwọn olóore fún yín làálàkùn sàdàkàrò kẹ́lẹ́ ìgbà ṣùtì tẹ̀síwájú. Fàílà ń tàbí mú ìhà àhàdá. Bẹ́ẹ̀ bá sì wá bá ẹni kankan ní olé náà. Wáyá sáré mú olóòwò máa. Ẹ má sọ pé ẹ fẹ́ wọ bẹ̀ẹ̀. Àṣà yóò dá alákùnrin. Tí mo fi yọ̀ǹda fún yín ẹlòmídélé olé kò sí èèyàn kan lè ẹ̀lẹ́ olé o kí ni ẹ̀yìn kankan ò dáhùn yóò bá sílẹ̀kùn yóò yóò wọlé lọ. ọ̀rọ̀ pé wọ bẹ̀ jẹ́ káwọn olé o sọ pé kó wọlé. wà á yí mú ayé alákùn mọ́rọ̀ kí àwọn ọ̀rọ̀ kí àwọn. ìjọba sì sọ fún yín pé ẹ padà fáríjì ń padà mọ́ṣorí kòkó pé kí ló wà ní ilé yín náà ẹlòmíì ẹlòmíì lọ máa ń sọ máa kódà ẹlòmíì sọ sókè kódà ẹlòmíì lọ máa ń sọ káàkiri tó nígbèéraga ní ìtàkùn mo fẹ́ wọlé ẹgbẹ́ síta kí ni wà lórí o ó dẹ̀ padà wọlé náà tó sẹ́lẹ̀ sí ẹni ni wọ́n tẹ́ sílẹ̀ tí wọ́n jókòó àti bàbá àti wọ́n tẹ̀ tó wá ń jẹ iṣu iṣu iṣu àti gbogbo pa ó dẹ̀ rẹ̀ pé góòlù ni wọ́n gbé sílẹ̀ tí wọ́n ń jẹ àbí gbà ìṣínú ìgbà tó ń tó ìpínlẹ̀ kò sóni tó ọ̀gbọ́n lẹ́jẹ́ tó dá lẹ́jẹ́ pé òtáàsù yẹn kò fẹ́ mu òbí tó kì í tó ṣàn tó sáré dà mílíìkì yẹn lè sọ pé òun òun máa ń ṣe òun jẹ̀díjẹ̀ àlẹ́ torígbà míì gàrí a máa wù yẹn mu tó yòó ní ju kí olóhùn fẹ́ fi nǹkan kan mú ó ti ẹ̀tọ́ òkùnlù wa ẹ̀tọ́ fẹ́rẹ̀ èṣù káàkiri mo ti ráyè kan tó lè lòún fi ń ṣèṣinú lòún fi ń dáhùn mo lọ sí iṣẹ́ tí ń ta ìjókòó mbẹ ẹni yẹn wá ní ó wá dé wọn ló ti tán èyí láti oṣù ó dárò dárò ó tí òwe èyí lọ lánàá yìí ó lóun gbájú ẹ nírọ̀lẹ́ tó ń bá ti fẹ́ fi ṣírò kó ń mọ̀ sí kankan yìí tó bá wá dùn tó bá fẹ́ jẹ sàì tó fi ní ní ìdí ẹ̀ ó ní tí yóò fi jù sínú ìdílé àwọn ìwọ wá lọ bá lásìkò tí ń ṣínú ṣe pé tó sọ pé òun ò láìkí mílíkì lásìkò ìṣínú kó fi gidi yẹ wàá lé ẹ̀rí gidi nìkan kò bí ẹ̀rí mílíkì ó lódò sórí bó tó ti di ẹlẹ́ṣẹ̀ tó tó fi jẹ́ pé ọlọ́run kó ti àná àwa mùsùlùmí ló lẹ́kọ̀ọ́ yẹn ọlọ́run bá ní ẹ mọ́ wọ bẹ́ẹ̀ tí wọ́n bá tún bẹ́ẹ̀ títí wọ́n fi sọ pé ẹ wọlé tí wọ́n bá sì ní ẹ padà ẹ padà má borí gbọgbẹ́ má wò wò má bojú kókò kúkò níwà áńkálà kò ìyẹn nìkan kọ́ mẹ́yọjú tó ládùn ní ìbí ó bá ráhùn tó bá ní wọ́n wọlé yóò á rọra yọjú nínú òfin ìṣẹ̀lẹ̀ àti wọ́n bá fi ṣóńṣó tí wọ́n pè ní ìbọ̀ṣù níbàrẹ̀ tí wọ́n bá ti gún lójú wọn lẹ́sẹ̀ òyànjú pọ̀ sí ẹ̀kọ́ tó tání ẹlẹ́wọ̀n ló kó dé kọ́ọ̀tù ó ilé wọn ni wọ́n wà fún ní ọ̀pọ̀ ìwọ̀n tó ń lọ sí tí wọ́n á ó lé orílẹ̀-èdè náà tó débi ká máa jí lẹ́ta onílẹ́ta kà ẹ̀wọ̀n òkú lẹ́bà mọ́ olóbàbí ká mọ́ ṣọ́ pásíwọ̀dù èèyàn kó fi lè jí mẹ́sẹ̀jì ẹ̀ka nínú ìṣẹ̀rẹ́ islam àrọ́mù iná lòun ìgbójú ló ń bẹ jú wò ní wọ́n tó fẹ́ lọ sí mẹ́sẹ̀jì ó mẹ́sẹ̀jì ta iná lòun òjì ló ń bẹ jú ló ń tọ́gbọ́n wò ní. kò wá tẹ̀lé àmì nígbà tó yẹn lọ wọlé èèyàn láìka yọ̀ǹda ni kí mẹ́sẹ̀jì mi tó rẹ̀ rí ọ̀tọ̀ ni tí mẹ́sẹ̀jì ń wí ọ̀tọ̀ ni tó tú tó tó tú tó tú sí lọ́dẹ̀ àwọn ilé tó ti dàrú látara mẹ́sẹ̀jì ó dẹ̀ tó àwọn afá èmi ṣe lẹ́kṣọ́ ní ìsìn gbogbo tẹ̀sí tí mo post kìí ṣe fídíò ọ́díò àwọn obìnrin ní kíní lọ́ọ̀pù ni wọ́n fi ẹ̀jẹ̀ bá di àbá ní ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ tó rẹ̀ kàn tó wá consistent mo very consistent gbogbo èyí mo ti bẹ́ẹ̀ yìí yóò tún lọ́wọ́ kù sí n tó ń sì ń sọ ní tó ń nífẹ̀ẹ́ ọ̀rọ̀ yìí kò túmọ̀ sí pé òun nífẹ̀ẹ́ ẹni yẹn obìnrin wa lọ rí password tó ṣì lẹ́ẹ̀ abájọ tí wọ́n password sẹ́ẹ̀dì wọn láti jọ pé tí wọ́n á bẹ̀rẹ̀ ọkùnrin ní ìdìbò bẹ́ẹ̀ lápá rẹ̀ obìnrin ní ìdìbò ilé ọkọ lórí ojú òwe. Kódà lómi lè send the love message. Ustaz, I love you, please marry me. Mo ti ráwọn tí ń sọ fún orí dáadáa. Àwọn mi lè sọ ti bára mi. Ọ̀dẹ̀ mọ̀ sí ọ̀gbìn. Ó lè hápùn. Ó lè ṣẹlẹ̀ sẹ́lẹ̀ àgbọn. Torí

kí wọ́n ṣe ń fọ títì ọ̀tọ́ fọ títì. ẹ mọ̀ èèyàn afẹ́ ten oúnjẹ síkùrà ń sọ yẹn wà láàyè bèrè bùnà lè ájìlè ní ilẹ̀ lè mú òfin bá fi mo gbọ́ àyà rẹ̀ yé túmọ̀ yẹn ó ṣe ìgbẹ́fẹ́ ó jẹ ẹgbẹ́ yẹn mo gbọ́ wóró. Ẹ understand? kí ní nǹkan tó lọ jẹ́ kójú ẹ̀yà wà á di gómí wọ́n tẹ̀sẹ̀ lọ́rùn sí ibi pé ó mọ̀ lè já jẹ̀lú ọjọ́ bá rí àwọn ọmọ àjẹ̀lú àwọn ọmọ àjẹ̀lú lè fẹ́ kó báyìí tó bá wọn rẹ́ man young man for that matter that will be 99 very young man èmi lọ wò ìyàwó mi lọ́fà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́n á jáde lálẹ́ máa yẹlẹ̀ rẹ̀ tó ń bọ̀ tó fò síbi ọ̀dà tẹ́ ó tún ti fò mo tí mo dárò ní ẹjọ́ mọ́ lè jáde ọ̀nà ní òun padà wọ ẹ̀yìn tí mo dá lọ papọ̀ ẹsẹ̀ yẹn ó tún tó tí mo kàn ń gbìyànjú láti sọ ní pé gbogbo àwọn òfin lọ́nà ọdún wáyé kò kọ́ṣù tó bá lọ wọlé onílé lójijì tó gbàyọ̀dá tó bá bá màdámù ní ìbá tí ò yẹ kó bá sára rẹ̀ bá dìde ó ti kọjá lẹ́ẹ̀mẹ́ta kó tó mọ tó bí tó wà tó bá ti jẹ́ ni tí wọ́n fẹ́lẹ̀ náà ni tàbí tí wọ́n á rú ẹ tó ẹgbẹ́ wàhálà ni gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ èyí ó kàn lọ́mọ kábàámọ̀ létà ọlọ́mọ jẹ́ wọ́n fi ọlọ́wọ́ jẹ́ owó lórí ẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyẹn ó ní ṣẹ̀rí àwọn ṣẹ̀rí àwọn ìdídá owó ọlọ́run ní hátà ìjókòtà rẹ̀ látùn wà ìdí ìlàlákùn ìjú fáríjìmù tó máa ní ẹmọ́ ẹlọ ẹmọ́ ẹlọ ẹmọ́ ṣorí gbogbo abẹ́ wọlé ẹ̀ ṣèbí lè fi ṣe àmà ní ilé pátí ṣe àmà ilé gbogbo ayé nìyà ilé pátí ṣe àmà ilé gbogbo ayé ọ́fíìsì àti pátí sẹkítẹ́rìà ibẹ̀ nílé gbogbo ayé ilé rẹ̀ pásọ́nálẹ̀ kìí ṣe ilé gbogbo ayé. mo rò pé ọlọ́run ṣàlọ́ náà. Ilé ìlú pọ̀ yí mẹ́jù lọ. Wàlọ́run ni máa tá àmàlù rẹ̀ àyè. Wàlọ́run ni máa tá àmàlù rẹ̀ àyè. Wọ́n náà fẹ́ fẹ́ ìṣe níṣẹ́ wọn. Ẹ̀ka ayé ní kó ní mọ̀lá. Ọba ní kò sẹ́sẹ̀ kó ní. Àyè ìtàlẹ̀ mọ́lú wọn mú yóò dáa. Kẹ́ wọlé kan. Ṣé ìgbé kékeré báwọn èèyàn gbé ń bẹ́ẹ̀ àwọn mẹ̀ta àwọn àǹfààní bí kí lọ́wọ́ sí àwọn ilé ìtajà elédè ìwò ṣípamákẹ̀ bí ìtù èèyàn bẹ́ẹ̀ wọ́n bí jọ́sí pàṣẹ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀rẹ̀ ìtù àwọn ilé tó já wọlé òkúlé oúnjẹ tàbí èèyàn bẹ́ẹ̀ wọ ṣípamákẹ̀ tó wá lọ́kànlẹ̀ polówó ní kó wọlé lọ ọlọ́ni àwọn ilé tó bá jẹ́ ilé tí è ṣe gbùgbé tó láwọn àǹfààní tẹ́fẹ́ ṣe rẹ̀ làwọn fúbì wọ̀lọ́ òyà ìrẹ̀mú máa tó lè tó èyí tẹ́ ti rọ̀ nínú tẹ́ ń ṣe ọlọ́mà èyí tẹ́ ti pamọ́ ọlọ́ọ̀dún nínú ọlọ́mà bí ẹ ti rí nìyẹn torí náà ọlọ́ọ̀dún wa mú ẹ́sítà wa ṣàfihàn ìtàn ìbọ̀ láti ta kágbà yọ̀dá ká tó ṣe kí ni ká tó wọlé ọlọ́wọ́ tún ní àwọn ará alé gangan àwọn ọmọ ṣẹ̀pá ọmọ kéékèèké gbà ọba wọ́n wọ́dọ̀ bàbá ọ̀dọ̀ ya wọn ọlọ́wọ́ ní ó oh, oh, ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ àsìkò yẹn wọ́n gbọ́dọ̀ gbà yọ̀dá tó wọlé ìyẹn là ń si ṣáájú ìrun ṣúgbì àbí láàrin yẹ ṣáájú ìrun ṣúgbì àgbàtò bẹ́ẹ̀ mẹ́ta mẹ́tò lásán tó rú mú tó òun mọ́. Àti lẹ́yìn ìròyìn iṣẹ́ ìfẹ́fẹ́ sùn. Àsìkò mẹ́ta mi tẹ́ lè bọ́ra sílẹ̀. Kò sẹ́ṣẹ̀ fún yín, kò sì sẹ́ṣẹ̀ fáwọn náà. Lẹ́yìn àwọn àsìkò mẹ́ta ìṣẹ́ bá já wọn lé ẹ́mìtàn. Bóyá aago àárọ̀ àbí ìrọ̀lẹ́ bíi 4 àti ní nǹkan bí ìdẹ́lẹ́ ní àbí ní ṣáì gbọ́dọ̀ ti dẹ̀yìn ṣáì tí ọwọ́ pa tẹ́sẹ̀ pa wọ́n kọlẹ̀ kù bàtà ẹni sọ látàná tó fẹ́ kan síbú ìwọ́ kọlẹ̀ kù bàtà ọ̀sán pọ́n wọ́n kọlẹ̀ kù tẹ̀síwájú. Lẹ́yìn àwọn àgbà. Tọ̀wà fún náà. Báàdùkú ó dàbí mo fẹ́ wọ ayé àìsọ́lọ́ àdíkà lẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam. Nígbà tí ó sọ̀rọ̀ nípa àwọn mùsù, ọ̀wà fún tó sọ̀rọ̀ nípa àwọn olóògbé yìí nígbàbá jùlọ. Ẹ́ ìnáhà ìlẹ̀ tọ̀wà fún ìwọ́n ti àdíkì. Àwọn tẹ́jọ́ ẹgbẹ́ mùsù ẹ̀rẹ̀ tí ó wọlé nìyẹn tàbí mùsù máa báyọ̀ rẹ̀ ẹ̀ ọlọ́bẹ́ẹ̀ tí kẹ́ẹ̀ẹ́tẹ̀jọ ń ṣeré bẹ́ẹ̀ làwọn ọmọ yẹn kàdáàlìkà báyìí lọ́lọ́ ń ṣàlàyé àwọn ayá rẹ̀ ọlọ́run ni olùmọ̀ àkíwọ̀ gbogbo eléyìí àwọn nǹkan bá wá sọ yìí ọ̀làjú òfò ọ̀làjú ìranù àwọn àyà yóò kàn mọ owó bíi kí ni mọ owó sí kí ló mọ̀ tí wọ́n àwọn ẹ̀yẹ́ tí wọ́n bá ń gbọ́ ń bá ń ṣàlàyé kí Why are you making life gloomy? Why are you making life difficult? kí ló dé that is why tẹ́bá lọ sí àwọn Scandinavian countries tí wọ́n ló wọ́ nítorí pé àwọn countries wọ́n ń bọ́ sí abẹ́ àwọn ìlú kan tá à ń pè ní temperate region àwọn ibi tó òwe tí sábà mú tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà yèyé ní máa ń bọ́ àsìkò òtútù máa ń pọ̀ àwọn àsìkò tó òun bá kí wọ́n ń jáde yẹn wó láwọn ń ṣe sunbathing àwọn ń yáàrùn bí ìgbà tí àwọn ejò agilintí àbàwọn ẹran kan jẹ́ ń pè ní closed blooded animal ṣé pọ̀ ikú ló dà mí ní àbí owó owó yóò dà àwọn cold blooded ṣoṣù ọ̀rọ̀ tó bá mọ̀ ọ́ tó bá rántí mọ́ sọ̀rọ̀ lórẹ́bẹ̀ ọ̀rọ̀ bí mọ́ ṣé ó mọ̀ ìní àbí pọ̀ ìkìlódàmì àwọn <clears throat> kí ni wọ́n dà mí cold-blooded animals àwọn ẹran bí ejò àwọn tí wọ́n bí nǹkan bá gbóná ara wọn gbóná wọ́n bá tutù wọ́n tutù wọ́n fẹ́ yárùn àwọn náà wá sọ fáwọn fẹ́ yárùn torí pé wọ́n fẹ́ yárùn yẹn torí pé kò sẹ́kọ̀ọ́ ọlọ́run fún wọn kálukú ẹlòmí ò ní wọ kọ́mú pátá lásán ni ó wọ àwọn mi ò tiẹ̀ ní wọ pátá wọ́n wà lọ sí gbangba public places wọ́n wá sí olẹ́ lọ́wọ́ láwọn ṣe sọ́nbàtì àwọn ń gba àwọn ń dáhùn ọmọ kéékèèké àdára gbogbo wọn wà bẹ́ẹ̀ ìlọ́tọ̀ sí lọ́tọ̀. kéèsì àwọn eléyìí tó yàtọ̀ sáwọn naturalist o àwọn kan ní ń pèrè àwọn ní naturalist àwọn èèyàn ni wọ́n lò sáà ń pè ní nudism wọ́n practice nudity concept yẹn ni nudism. àwọn èèyàn làwọn tí ó sọ yí pé ṣèbíngbà wáyé ta ló wáyé tẹ̀wùtẹ̀wù ìbéèrè jẹ́ béèrè yẹn talẹni náà gbà tó ń bọ̀ wáyé tó wáṣọ a jẹ́ pé dídí àláṣọ wíwọ̀ kárí òhò gangan ni kí ni súnà lọ́dọ̀ wọn ní èdè súnà ti ṣẹ̀rí torí ọ̀rọ̀ tí ó bèèrè lọ́wọ́ àlọ́dì pé pípa àkíkọ̀ torí nílá ipò yà á kọ̀ olókàtà àbá àtẹnu pq ẹ nígbà pé àkíkọ̀ tẹ́sílíà ni wọ́n sọ ní báàbò yìí wọ́n ní wọ́n fi ń sá fún àkíkọ̀ tó bí ènìyàn ṣẹ̀yà ṣe bàbà wọ́n torí pé àlọ́dì ní ìnílá ipò yà á kọ̀ ibùdó àbùbá ní sẹ́ríwù mọ̀wápọ̀ ìmọ̀ mẹ́lìkì tó kọ ó ní eléyìí ànábì ń fẹ́ ká sá fún àwọn ọ̀rọ̀ tó lè tú sí méjì tí kan lọ àwọn ìtumọ̀ yẹn ò dá ẹni pé bá lọ pé súnà níta ti sí ni ojú ọ̀nà ànábì àwọn elédè nìkan ló lè gbọ́yé so báàbù wọn nìyẹn ànílò kẹ́lìmọ̀ súnmọ̀ ọ́n ó ti di ó ti di in tó mọ́ wọn lára wọ́n ti bá sábà ẹ̀ gbogbo díẹ̀ wọ́n ti jónímá yorùbá tó fẹ́ràn sí nìyẹn torí bá sábà ní ìsìn ẹ̀lẹ́rìn òun ó lọ bá sínú àbà lólógbò sílẹ̀ yẹgbẹ́ wọ́n ti dún mímọ́ ẹ̀ káwọn máa ṣíra lẹ̀ bẹ́ẹ̀ àwọn àyà yìí lójú tí wọ́n yóò wá dàbí kíni yóò dàbí ẹni pé ìnira ló tó bá lùkù sí rí bẹ́ẹ̀ tẹ́ bá ka àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyé ní Zimbabwe nígbà kan obìnrin kan ó fi ọmọ bíbí inú ara rẹ̀ ṣọkọ lọ́nà wo ni ọkọ rẹ̀ jáde láyé ìgbà tọ́pọ̀ ẹ wá kú ó wá sí ọmọ rẹ̀ ó tún wá lóyún fún àwọn aráàlú wá ní àwọn olè wọn fún olè tí wọ́n lé àwọn ẹnìkan kan ò ní ọmọ olè ó jèrè ọmọ ara mi ọmọ wá ní inú ń pé òun torí pé gbogbo ojúṣe tí bàbá ò lè ṣe kó tó kú òun ó ṣe mo wá bèrè láwọn owó òlejò náà torí ó máa sì láṣẹ mo ní máa sì ìyẹn wá jẹ́ ẹ̀ka kí lẹ mọ̀ tó fà á mo ní nǹkan sọ ìyá rẹ̀ bó ṣe wà ń kékeré yẹn gọ̀ríza libido nípa obìnrin akúndùn obìnrin jura wa lọ nígbà tó kùnrin mi èékánná obìnrin irun ara rẹ̀ ó dìde bẹ́ẹ̀ sì lọkùnrin míì tó bá rí ìbáyà obìnrin tí wọ́n sílẹ̀ kò jẹ́ ìdíje tí kò rí gbẹgbẹ kọ́mọ̀ yẹn fara mi sọ yóò jalè bòlù ṣùgbọ́n ṣẹ̀yẹ́ ìsìláàmù wa ní gbé òfin kalẹ̀ lórí àwọn tó ṣe pé obìnrin bá jókòó lé wọn sọ kò ní ìtumọ̀ yóò gbé lórí èyí tó jẹ́ àdámọ́ ọmọ èèyàn ọkùnrin ni pé tó bá lóbìnrin lára ẹ̀ ṣe kíni kó dìde ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ ọkùnrin bí máa ń lọ ń lo burú táàṣì láì pé kì í wa ni kí ló dé tọ́kùnrin lọ ń lo ògùn kára ó dì kìí ṣe why do people use it ṣe bá nǹkan ní kò nítumọ̀ ó nítumọ̀ tí ò bá nítumọ̀ wọn ò ní máa ń drug for sexual urge kí ló dé báwọn èèyàn lọ fún wòsàn fún òun sexual urge lórí àwọn tí ò ní sẹ́ṣọ́ ayọ̀ ọ̀jì ẹ̀ báyìí pé kì í ṣàdámọ́ ọlọ́run fún wa ni kò yẹ kí ọ̀dọ́ máa jà fún ó yẹ kí wọ́n máa dòde kí wọ́n máa já kí wọ́n máa jọ́ kí wọ́n máa lè báyìí káàkiri. àwọn yẹn irú ẹni tó fẹ́ yá yẹn ọmọ yẹn àwọn àsìkò mẹ́ta yìí sọ́nà ọba ní káwọn ọmọ máa gbà yọ̀ǹda kèé gbà yọ̀ǹda yẹn tá a bá lọ ṣe rìsáàjẹ́ gbórí bẹ́ẹ̀ lọ́jọ́ kí àwọn obìnrin agbọ́dọ̀ ṣọ́ra ọmọ rẹ wà lọ́dọ̀ rẹ ń lọ lo kọ́mú tó fún débi wípé nípù ó ara jẹjáde ọmọ yẹn ara lè dìde ṣùgbọ́n ẹ̀sọ̀ òpé ìyá òun lè cases like that o ẹ̀tọ́ à ń ka àwọn report dáadáa ọmọ abirú àwọn obìnrin tó sọ pé wọ́n ṣàṣì ọmọ òun fún ọpọlọ ẹ̀ ọmọ kò mọ ìyá pé wọ́n ṣàṣì ní oníkan lọ ṣe rúkìá fún tẹ́ẹ̀sì ni ìtọ́lọ̀ ń sọ nínú kùránì ni ò tẹ̀lé tó torí náà ìtọ́lọ̀ ń bá ti sọ oníká lò kódà ká mọ̀ mọ̀ àǹfààní ẹ̀ fúnra wa lásìkò tọ́lọ̀ ń sọ ṣùgbọ́n ká tẹ̀lé torí bá a bá lò tí aburú rẹ̀ bá dé àbámọ̀ ni ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ nítorí bá lábàámọ̀ gbẹ̀yìn ẹ̀ ní nǹkan tí ò lápò ṣe tó náà àwọn ọmọ wa àtàwọn àtọkùnrin má sọ pé ọmọ rẹ kó wá bẹ kó wá ṣíra rẹ kó ní ọmọ rẹ kan kó máa bẹ wo nǹkan tó yún ẹ lábẹ́ ìyàwó rẹ ni ó lù torí pé sọ́lọ́tù mìíràn ọlọ́run bá sọ wípé kọ́ni abúláhàlì mìíràn títí tọ́lọ́run bá ti sọ wípé الذين هم لفروجهم والذين هم لفروجهم حافظون àwọn tí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi lọ́dọ̀ àwọn ọkọ wọn tàbí lọ́dọ̀ àwọn ẹbí tó fẹ́ lónìí yẹn tí abẹ́ ọkùnrin kèé ṣe ìwọ̀ fún obìnrin láti rí gẹ́gẹ́ bí abẹ́ obìnrin kìí ṣe ìwọ̀ fún ọkùnrin láti rí so tí nǹkan tó máa ń dà wá tó ṣe wá lábẹ́ bóyá ó wa àbá fẹ́ wo nǹkan tó ń bẹ̀ bóyá owó ló sọ wá àbí nǹkan kan àbí irun kan ká pe ìyàwó kó bá wa wò ó kí a ní àpè ọkọ kó wò ó o le líìdì sí homosexualism ó le torí pé ṣàìtàn fẹ́ wò yẹn ọlọ́run bá sọ ọdún sọ́tún àárọ̀ ìnáhù yàrá ọkùn húwà wàkọ̀bí ìlú hùmìnà àìsù látàrà òdáhù àṣeìtàn òun gangan fúnra rẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ń wò wá láti ibi wọn wò kò sì sí báwọn fẹ́ ṣe ju wípé ìhòhò yẹn gangan ni wọ́n fẹ́ kó hàn síra wa ṣẹ̀kọ́lọ̀ ń sọ pé ìyá àbàmì adam ìbẹ̀kọ̀ mo fẹ́ lè fi tọ́lọ̀ fi sọ yí pé kàmọ́ ẹmọ́jà kí èṣù kó tàn yín jẹ láyà sí lẹ́nà tó ń ṣe ìtàn ẹmọ́jà kó fi sínú ọba yín. bó ṣe dọ́gbọ́n mú wọn jáde kó lọ gbàlejò náà àbàwọ́ ikú bàbá àtìyá yín ìyẹn ni Ádámù àti Háwà. Ó gba aṣọ lára àwọn méjèèjì. Láti fi ìhòhò wọn hànra wọn. Ìrìnà òun yára fún wọn. Ó wò yín wakọ̀ bí ìlú àtàwọn ọmọ ogun ẹ̀ láti ibi bẹ́ẹ̀ ti rí wọn. A ti wá ṣe àwọn èṣù, àwọn èlèṣù ní ọ̀rẹ́ mọ̀lẹ̀ fún àwọn tí ò ní mọ̀. Fún gbogbo àwọn ọ̀wọ́ wọ́n pẹ̀lú ìlú pẹ̀lú méjì. A ṣe àwọn èlèṣù àti èṣù ṣẹ̀ìtọ́n ṣẹ̀yàfín aṣẹ́lọ́rẹ́ mọ̀lẹ̀ aṣẹ́ ní olùgbàmọ̀rùn ẹ́n fúta ní wáwẹ̀ tí ò ní ìgbàgbọ́nú ọlọ́ ẹwà náà wò ní ìfẹ́ pé tó ń ṣẹlẹ̀ láyé ní dìmọ́ táwọn èèyàn bá ń lajú sí ní ìhòòhò mọ̀ pọ̀ táwọn sílẹ̀ sí ó yàtọ̀ sí ayé ìgbà kan tó dúdúdú o táwọn èèyàn rí òhò nínú igbó ìgbà yẹn wọn a máa bòdì ṣùgbọ́n gbà tọ́lọ̀ ti ní káwọn ànábì ọlọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ á jíṣẹ́ tí wọ́n ní ká máa wẹ̀wù báwọn èèyàn bá ṣe ń jìnà sọ́rọ̀ ọlọ́run tí wọ́n jìnà jíndò nínú àìgbàgbọ́ ni aṣọ wíwọ̀ wọn máa jìnà sí wọn. torí bọ́lọ̀ ni ìtíṣà ìkọ́ fẹ́ ṣe náà ni pé ìhòòhò yẹn ló fẹ́ kó máa káàkiri ẹwọ yunifásitì campus láyé ẹjọ́ onígbà kan ní ui tẹ́bàkà ìwé ó lè kú ó lè kú tí tàbí tó kọ́ yìí akíwùmí ìṣọ̀lá olókọ̀ ó lè kú ẹ̀rí pé wọ́n á tiẹ̀ àwọn aṣọ tí wọ́n wọ̀ ń gbà náà àwọn kaba tó fò sókè pàǹpẹ̀ ní bóńfò àwọn kaba tí ò lápá bóńfò padà di mini oní ó pè ní miniskirt ó wá padà di micro minute olóko padà di bọ́ńṣọ̀ olópadà èyí tí ó pè ní kábá tí ò lápá yẹn ló padà di off shoulder olópadà di jọ́ńpà tuntun ọlọ́run ti sọ ọ́ nùgbọ́ ẹ̀ pé ṣàìsàn ìgbìyànjú ẹ̀ ni pé yóò mọ̀ tó bá ẹ lọ wo tẹ bá lọ ìgbà ẹ̀ mọ̀ lọ tẹ bá lọ YouTube ní ìpè tó bá búrẹ́ bá ti Brazil Rio de Janeiro ó máa yà yẹn lẹ́nu ní àdúgbò báyẹn lè tí ó ju pátá àti kọ́mú. Àti fẹ́sífà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ kálífà nìyẹn. Ìyẹn burú Brazil, Trinidad and Tobago. Àwọn rí cross river náà wọ́n kọ́ bí ẹgbà kan. Trinidad and Tobago àti Brazil kí lórúkọ jẹ́ ń pe Brazil yẹn, ó lórúkọ kan jẹ́ ń pe Carnival yẹn. Ìgbà tí ó rò àtàlùfì gbogbo ìlú òjáde lọ́jọ́ tó àwọn Zulu gbogbo wọn yẹn ah, àwọn Zulu dáadáa ó ṣọdún òòrùn tí ó rìn jáde sí òun sí ìyẹn ní ń júwe bí wọ́n ṣe súnmọ́ súnmọ́ àṣẹ ìtọ́ tó àdúgbò ṣàìtọ́ ṣe súnmọ́ wọn sí wá lọ yìí sábà sábà kí ẹ wí ọdún àríjíà náà nípa rẹ̀ dáadáa àríjíà yẹn ẹ̀sìn ẹ̀bọ ni wọ́n ń ṣe ń bẹ̀ ẹ̀mọ̀ tó fà á bí wọ́n ṣe ń ṣe bí ìjọ yẹn nìyẹn àwọn owó ní àwọn sáńpẹ̀ ní pátánù ẹ̀tọ́ wá ṣe education wọ́n máa kọ yín ní pátánù àti àwọn acting tí wọ́n máa ń sọ fún ní philosophy of education wọ́n sọ fún yí pé sẹ́rbíyàtò àkìlíyà intellectual training education nípa àwọn athletes wọ́n sọ fún pé sẹ́rbíyàtò jismiya physical education òun ni tàwọn spartan ẹ bá kéwò náà lówó ẹ lórí kéwò spartan iná pè ní oṣù tó tó wọ́n wá sọ fún yí pé àwọn spartan wọ́n ní oòrùn lọ́dọọdún àwọn ló dá stadiumu lẹ̀ stadia ṣẹ̀gbọ́ tí wọ́n ń pè ní pápá ìṣeré tàbí gbọ̀ngàn ní látẹ́sẹ̀ ní ọ̀nà ní tí wọ́n máa ń ṣe ń bẹ̀ tó bá ti lọ́dọọdún gbogbo obìnrin tó bá ti wá fẹ́ bàlágà láti gbogbo ìlú wọn àtàwọn ìletò àtàwọn inú ilé wọ́n wá jáde ní òòhùn wá sí gbàgede tí gbogbo wọn ti rí wọn tí wọ́n máa hó wọ́n rìn ní òhùn wọ́n ṣòro yẹn fún wọn. àwọn tí wọ́n bá wá ń ṣe philosophy wọ́n máa ṣàlàyé fáwọn stúdẹ́ǹtì wípé what is the philosophy behind this ritual? ìròrí wo ló wà lẹ́yìn orò tí wọ́n ṣe wọ́n wá sọ wípé àwọn spartans ìtí wọ́n bọ́lá fún ni sẹ́bíà tìtì péyà physical education wípé gbogbo ẹni tó bá ti fẹ́ lágbára pé obìnrin ọ̀lẹ́yìn kò sì sí tó ń jóbìnrin yọ̀lẹ́ ju pé wọ́n ní tìjú ike ẹgbà ìtìjú kúrò lára obìnrin tóbìnrin ò bá fi lè ní tìjú òun àtọkùnrin yóò ríra wọn sí ẹgbẹ́ ni wọ́n wọ́n lè jọ máa ṣe bákan náà gbogbo wọn ò fi lè lágbára ìyẹn lọ́pàá tó ń jẹ́ pé ẹni pọ̀ tù mọ̀ ní ní tìjú kò ní nílá láti bẹ́wù lẹ́sẹ̀kẹsẹ̀ tóbìnrin bá jẹ góòlù ẹ̀kọ́ lè bẹ́wù ẹ̀ gọ́wọ́ ti wọ́n ìtìjú kò lára rẹ̀ ní training àwọn Spartan approach nìyẹn ìdí kúránì sọ fún wa pé rárá èṣù ló gbé kalẹ̀ ẹ̀ráwọn women bọ́sà tí wọ́n bá fẹ́ wé ẹ̀fọ́ ọkùnrin ẹ̀ tí wọ́n bá fẹ́ wé gbogbo aṣọ lẹ́bọ̀ọ́lẹ́ àti bàbá yóò kú pátá torí pé aṣọ yẹn máa ní wéètì kò dẹ̀ kọ̀rẹ́ẹ̀tì èṣù ló kọ́ wọn bẹ́ẹ̀ a lè wé pẹ̀lú aṣọ kó tó jáde aṣọ tó fẹ́ wọ̀ wọ́n wé rẹ̀ tó bá wọ̀ tán tó bá wọ̀ tán yóò wọ̀ tàbí kó wọ̀ yóò wá fọ aṣọ yẹn lẹ̀ yóò wọṣọ bí àwọn àwọn iye aṣọ yẹn á yọ kú òun ẹ̀ ní tó sàn ojú òfin la ṣùgbọ́n ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò nímọ̀ nípa ṣẹ̀ríà yóò justify yẹn pé yóò sọ pé kìnìyẹn kò sọ́mọ́ táwọn fi lè mọ ìwọ̀n yẹn tó bá yẹ kó wá kéwú díẹ̀ tó dílé kéwú lọ bí sanáwí yóò ní làlúrí ló bọ́ sí dọ̀rúrí nígbà kò sọ́nà tí wọ́n lè gba ọmọ ìwọ̀n wọn àbí kí wọ́n bẹ̀rù ṣùgbọ́n àwọn tó lẹ́kọ̀ọ́ àwọn aláàbọ̀ wípé hàn kò rí bẹ́ẹ̀ kó wọ́ ẹ̀wù yẹn kó wọ́ kódà kó wọ́ bàtà tó a bá ti wọ́n tán á kó bàtà àtẹ̀wù àtòwò ẹ̀ yóò bọ́ yóò wọ̀ mí yóò dúró bẹ́ẹ̀ á wà kó sórí ìwọ̀n n tó bá wọ̀n yẹn á yọ kúrò nínú ìwọ̀n rẹ̀ nígbà tó wọṣọ ohun gangan ni wọ́n ẹ̀ ṣùgbọ́n èṣù ní sọ wípé ó ti kó tún ọ lágbára tó fẹ́ kí wọ́n máa ṣe ní kẹ́mọ́ fi hàn àwọn ayé àpáǹkà ní lóòrù tó wáyé kò ní nítumọ̀ tiwọn ó làwọn aburú fi wá pọ̀ láyé náà aburú tó ń ọkùnrin ń ọkùnrin níyàwó táwọn obìnrin àtòbìnrin pè lesbianism obìnrin tóbìnrin níyàwó christianity èèyàn àfẹ́ràn kó ń ṣègbéyàwó ìkan tí mo kà láti tó gbayé kankan gbà yẹn ọkùnrin kan ajá ó fi àwọn èèyàn ó pé gbé èèyàn mọ̀ ni ó wá jájá. tó náwó gbà tó fún àwọn ajá akọ ajá ni ó tó wà lọ fún ọ ní tó wà ní US nígbà yẹn òfin ibẹ̀ bá kéèyàn gbé ajá níyàwó kó ṣe ọ ní mú lọ sí séètì méjì àwọn èèyàn wá láti Hawaii ẹni tí ò bá mọ̀ tó bá bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ yóò padà débi kí ni ibi ẹranko yẹn ibi tó ti bẹ̀rẹ̀ níbi tá àti kíá ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe lè wọ́n pè ní nipping in the bud sáàtù gbàríyà tètè dínà sí ní ẹ̀kọ́ tó di pé tó bá dé àmì láti ṣe láti tọ́pù during the war lásìkò ogun ó lè jẹ́ bẹ́ẹ̀ lò láti bá àwọn àmìjẹ nígbà politics òṣèlú ó lè jẹ́ bẹ́ẹ̀ lò fún ẹ̀rùn kíntì nígbà tó fẹ́ bá yẹ ẹ̀jẹ̀ ní politics ṣe báyìí pé àwọn wàhálà tó ṣe wọ́n mọ̀ ọ́n mọ̀ nígbà tó fi personal secretary obìnrin ní ó jẹ́ secretary multilingual ní ó tẹ̀lé ọkiri ìwà àtòmìnrin yẹn ó lè mọ aráyè ṣe fẹ́fẹ́ ṣe tó bá ti wá dìbò òṣèlú gbogbo nǹkan yẹn obìnrin yẹn wọ́n tẹ́ o tó bá ti wá dìbò òṣèlú tó gbé gbá ó yọ mẹ́ẹ̀dù pírẹ́sídẹ́ǹtì tó ti lé yóò borí ó wà á lọ fi àwọn àwòrán yẹn ràn ó fi yẹn pé ó gbàgbé ìjọba ìbáyìí ẹ̀kàn ikú ń jọ ẹ̀ nímọ̀ sí yẹn ló sí ẹtútónèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà tó bá fẹ́ jẹ president yẹn lọ́nà kọnà yóò wá wá bí wọ́n ṣe pa obìnrin yẹn kẹgbẹ́ tí wọ́n pa nìkan gbogbo evidence láti tún pa yóò tún wá lọ wá àwọn yẹn kiri owó ìtí òfin owó padà pa ẹni tó bá gbowó yẹn náà nípa mi o ẹ wá rí bó ṣe dàlúrú tó tí ó fẹ́ lo gbogbo ìhòòhò yẹn tó pọ̀ wọ́n fẹ́ lò ní business empire tí wọ́n bá fẹ́ bóyá irú ayé AI artificial intelligence programming ó ṣe program kan gbogbo ayé dé bẹ̀ wọ́n á ní kó o release code o release code ṣùgbọ́n àwọn obìnrin oníhòòhò ló tẹ̀lé nígbà tó wà ń bẹ̀ àwọn aṣẹ́wó méje ló kó rọra pẹ̀ wọ́n kàn rọra pè ọ́ nu pé ọ̀gá ìmẹ́ta release this code àbí sáyé orí eléyìí immediately lẹ́kàn rí bẹ́ẹ̀ ní gbóhùn ẹ̀ sọ àwọn náà mọ iṣẹ́ lẹ́nu gbogbo ti yẹn fún ìní ẹni ṣẹ̀rí àti ṣe ló fi wá nípò ìdìbò àti ṣẹ̀rí àti fagilé torí pé ìbàjẹ́ tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ náà apá àbàjẹ́ gan fúnra ò lè ká nítorí àsìkò tọ́lọ̀ kó ṣàánú ọba lè sọ alágbòye ká sọ̀rọ̀ ẹ wípé ẹ̀ ní òní ẹ ọlọ́wọ́ bá ti parí ọ̀rọ̀ yẹ wípé wallahu alimun hakimun olùmọ̀lò olómímọ̀ jùlọ alim tó kù áyà alẹ́ alimu bí bàwá ti ẹni tó tó wẹ́ àti gbogbo tó pamọ́ àti gbogbo kọ̀kọ̀ àtijọ́ wájú sẹ́yìn hakim òfin tó gbé kalẹ̀ ẹ̀ ò nímọ̀ lórí tó fi gbé kalẹ̀ ọ̀jọ̀gbọ́n lòun ó ní ó yé nǹkan tó ṣe bí òfin tá a mọ́ lásìkò òtútù pé mọ́ mu ice cream ọ̀gá ice cream ọmọ yẹn kò léyé ìkànnì òun wá ṣùgbọ́n wàá ti mọ̀ pé tó bá lọ mu ice láàárọ̀ kùtùkùtù ní ọyẹ́ ó lè lótútù àyà ṣùgbọ́n ọmọ yẹn ò tí ì mọ bí ń jó tútù àyà ọmọ yẹn tó wá ní ká ó sopó àti lọ fún ní tí gbóná tí ń fẹ́ ẹ mọ́ òhò àwọn èèyàn wá bínú ẹ ẹ lọ lo jìlìbáàbù torí pé àìlí ìmọ̀ àti ìmọ̀ ọlọ́ọ̀fọ̀ alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته Lord, this is